ẹ ǹlẹ́ o ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sórí àyọkà pẹ̀lú àyọkẹ́ oge èmi ọmọ yín olólùfẹ́ yín fọláṣadé àyọkẹ́ oge ló tún dé lónìí lórí ètò ẹ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ajílàlà ọ̀ṣọ́ òun ni à ń kà láti ẹ̀yìn wá oríṣiríṣi àwọn ìtàn ló pitimọ sí inú ìwé náà nítorí náà ń kọ́ ẹ bá mi wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa jẹ̀gbádùn wa àkórí ti òní òun ni bí iṣu ẹni bá ta ẹ máa bá mi ká lọ ní ilé kọjú sí mi kọjú sí ọ̀kan ní àdúgbò àgbowó ilẹ̀ ti ń ṣú òòrùn sì ti ń re ibi àtiwọ̀ fún ìdí èyí ọ̀pọ̀ nínú àwọn obìnrin tí ń gbé ní inú ilé olójúlé mẹ́fà yìí ni wọ́n ti délé láti ibi iṣẹ́ ẹni tí òṣìṣẹ́ nínú wọn náà wà nílé ó dàbí pé àwọn ọkọ wọn ò tí ì dé ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ tí wọ́n ṣe ròyàn ròyàn kiri láàrin ẹ̀dẹ̀ irú àsìkò yìí gan ni ìran àwọn ìyàwó eléyìí dùn wò kí sì ní ni ìran wà yàrá kólóbó kan báyìí ní ẹ̀yìnkùnlé ni ìyẹn wà àsìkò kan náà ni gbogbo wọn ń wá oúnjẹ alẹ́ sí wọn a máa fi ìdígbòdí wọn a sì máa jẹ oríṣiríṣi ẹjọ́ lẹ́nu tí oúnjẹ ò fi jinná méjì nínú àwọn ìyàwó ilé yìí kì í dá sí gbogbo rọ̀bọ̀rebe yìí ṣá àwọn mẹ́rin ni ẹ ò bá ní kìsìnì ní irú àsìkò tí mò ń sọ yìí kó tó di pé àárín wọn padà dàrú. ìyá ara mọ́ ó pẹ́ yín jáde láàárọ̀ yìí o ìyá Grace kọjú sí yàrá mọ́ bó ti ń sọ ìkòkò ọbẹ̀ lórí sítòfù bóyá yàrá pálọ̀ ni wọ́n sùn ìyá Kàbírá sáré dá ìyá Grace lóhùn gbogbo wọn bú sẹ́rìn <laughs> wọ́n tún bá ọ̀rọ̀ lọ bí wọ́n ti ń dáná nígbà tí ìyá Rámọ̀fọ̀n ó ní dádì wa ni o ìṣọwọ́ tí wọ́n fi wómi mọ́júmọ́ ó kọjá bẹ́ẹ̀ ìlùkulù ni alágbẹ̀dẹ abẹ́ wọn ń lù mí gbogbo ara ló wó mi gbogbo wọn tún gbé ẹ̀rín ìyá Grace ní alábàjọ tí ará ilé òun fi pẹ́ jí bí yẹ̀yẹ́ ti ń wọra ìyá kò tó nǹkan tí kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà lahùn ó kọjú sí ìyá rámọ́ ó tún ìró tó ta mọ́ àyà so ó ní ẹ̀yin máa ń gbádùn gan o wọ́n ń jẹ iṣẹ́ yín dáadáa ọkọ mi bàbá kò tó nǹkan káre níbi tó wà súkẹ́súkẹ́ tó bá ṣe báyìí omi ni mo fi ń lò yòókù bí àwọn tó kù ṣe gbọ́ yìí ni wọ́n bá fi gbé ta oró nígbà tí ìyá àkótó nǹkan wí báyìí tán ni àwọn tó kù bá tẹnu bọ̀rọ̀ oníkálukú ló fẹ́ gbéraga wọ́n ti gbàgbé pé inú kọ̀rọ̀ yàrá ẹni láti ń jẹ èkúté onídodo ìyá kàbírá ní èmi láyé mi mo jẹ́rìí ọkọ mi tó bá gbá mi mú báyìí wákàtí kan ó sì ń báṣẹ́ lọ ni bí ìyá Grace gbọ́ yìí ó tún yọ ọwọ́ nínú omi àmàlà tó fẹ́ rò ìrẹsì tí ìyá rámọ́sè ti jiná ó ti sọ ọ́ kúrò lórí sítòfù ṣùgbọ́n ṣọbọléyọké tí wọ́n ṣe lọ́wọ́ kò jẹ́ kí àtìláwí gbé oúnjẹ wọlé lọ. tíyín lẹ́rí ń wí dádì Grace kọjá àfẹnuròyìn iná gorí ilé fẹjọ́ ọkọ sálímọ́nù ìyá Grace náà dá sí ìyá rámọ́ tún dá ẹni tó sọ̀rọ̀ tán lóhùn ọmọ ìlú kan ní àwọn àti ọkọ mi kò lè jọ mí lójú gbogbo àwọn ọkùnrin wọn ló mọ eré ṣe tìyanu tìyanu ìyá àkótó nǹkan gba ọ̀rọ̀ lẹ́nu yàrá mọ́ ó ní ìyára mọ́ ṣé gbogbo wọn lẹ́yìn ti dánwò rí ni ìyára mọ́ tún fèsì ó ní kò dìgbà tí n bá tọ́ gbogbo wọn wò irú iná tí ọkọ mi wá mú lábẹ́ mi ti tó ní ìròyìn gbogbo wọn tún gbé ẹ̀rín ọmọ kan wọlé wá wọ́n sáré yí orí ọ̀rọ̀ sí ibòmíràn ṣé ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kò ṣeé sọ ní fìtílà mọ́ì mi dádì ti dé o wọ́n sì ti ń béèrè yín nínú ilé ọmọ náà jíṣẹ́ fún ìyá aramọ́ ó sì bá tirẹ̀ lọ ìyá aramọ́ tún dúró díẹ̀ òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ń bá àsé ọ̀rọ̀ wọn lọ ìyá Grace ń rẹ́rìn bó ti ń sọ̀rọ̀ ó ń díjú sí ìyá aramọ́ ó ní hmm, àwọn dádì tún ti dé wọ́n ti ń pè yín ẹ ṣàna sùúrù sí lálẹ́ òní o kí igi bẹ́ẹ̀dì má bàa kán ẹ dákun ẹ fẹ̀rẹ̀ mi sílẹ̀ o kíní tá à ń wí ìdá púpọ̀ lára ìyá kàbírà náà dá yẹ̀yẹ́ tiẹ̀ sílẹ̀ ìyá arámọ́ tó jẹ́ pé kò mọ ojú kò sì mọ ara bí wọ́n bá ti ti ọ̀rọ̀ kan sí lẹ́nu méjì yìí ni òfin dá padà yóò mọ kà bòròbòrò bí ẹyẹ olófòfó bó ti palẹ̀ mọ́ oúnjẹ tó ń ṣètò fẹ́ máa wọlé lọ ó kọ́kọ́ yan kọ́ńdúkọ́ńdú bíi ràhímìrì obìnrin láàrin wọn ó dúró lẹ́ẹ̀kan náà ó ní ẹ̀yin tèmi oorun alẹ́ yìí ayé àtọ̀ bóyá ni wọn ò fi lè jáde lọ́la bí ọkọ mi bá ti ń lu ìlú mi agbínsínú ni wọn ò máa gbin lóru òní kí n má lọ jírámù àti àbúrò rẹ̀ bó ti wí báyìí tán ó kí wọn pé ó dàárọ̀ ó sì wọlé lọ gbogbo bí oníkálukú ti ń ròyìn ọkọ wọ̀nyí ara ìyá kò tó nǹkan bù máa ṣọ bó tilẹ̀ jẹ́ pé kò fi hàn tí ìròyìn bàbá rámọ́ tó gbọ́ yẹn tún wá jẹ́ kí inú bẹ̀rẹ̀ sí bí sí ọkọ rẹ̀ dákúdájú ṣọwọ́ kan dákú ẹyọ kọ̀ọ̀kan ni àwọn mẹ́ta tó kù wọlé lọ bí oúnjẹ wọn ti jiná nígbà tí ìyá Rámọ́ kúrò láàrin wọn ni wọ́n ti fi ìdí ẹjọ́ wọn gúnlẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ní ilé kọjú sí mi kọjú sí ọ yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní igi mú ẹlẹ́dẹ̀ máa fi ń wọ ọgbà àṣé gbogbo gbígbá tí ìyá kò tó nǹkan fi ọ̀rọ̀ inú kìsìnì ọjọ́ ṣíṣe aláìgbọ́sí ó ti ní èrò kan tó fẹ́ẹ́ pa ni nígbà tí àṣírí tú ni èmi àti Isiaka ti númọ̀ràn tí à ń fi mú fílẹ̀ tó rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹ o ẹ dákun kí wá ló wá ṣẹlẹ̀ ẹ̀yin aráalé kí ni kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tí ajílàlọ́ṣọ́ àti síákà rí kí ni èrò inú ìyá àkótó nǹkan kí ló ṣe ẹ títí di ọjọ́ mi ọjọ́ re tá a máa tẹ̀síwájú lórí àkórí yìí ìyún bí iṣu ẹni bá ta èmi ọmọ yín olólùfẹ́ yín Fọláṣadé Àyọ̀kẹ́ Ogelóní ire o ire lójú owó rí ire lójú gbogbo wa ó máa rí ó dàbọ̀.